أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم وهم مطمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم وهم لا يبصرون تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكرة شهر رمضان بالغيب فبشره بمغفرة وكل شيء أحصيناه في فكذبوهما فعززنا بثالث وقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء أنتم إلا تكسبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا يتصدق منا عذاب يليم قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم وجاء رجل العمر يسجى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أأتخذ من دونه آلية إن يردني الرحمن بضر لا من عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين فاسمعون قيل لكل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي يا حسرة على الباب ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون ألم يروا كما هلكنا يا حسرة على الباب كانوا به يستهزئون ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم هم السميع العليم من الشيطان الرجيم من أمسه ونفسه من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نعمده ونستعينه واستغفره ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا يا الله ولا مدل الله أشهد أن لا إله إلا الله وأدعو لا شريك له له الملك وله الحمد يحيي ويميت لا يموت وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba tó ṣọ́ wa lọ látàárọ̀ tí ààbò rẹ̀ tí kò kúrò lórí wa tí ìkẹ́ rẹ̀ kò kúrò lórí wa a dúpẹ́ fún àánú ọlọ́run nínú ayé wa a dúpẹ́ fún ìkẹ́ ọlọ́run nínú ayé wa a dúpẹ́ fún oore tọ́lọ́run bá ṣe fún wa gẹ́gẹ́ bí mo ti máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ oore lọ́lọ́run ṣe fún wa tí a rí ọ̀pọ̀lọpọ̀ lèyí tá a rí èyí tí a ò rí ó pọ̀ ju èyí tá a rí lọ nínú oore ọlọ́run àwa tọrọ ìkẹ́ ìgẹ̀ fún aṣíwájú wa anabi wa muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run kó máa wà pẹ̀lú anabi wa muhammad àti àwọn sàbí àti àwọn aráalé ẹ̀ àti gbogbo mùsùlùmí tí wọ́n ti lọ kí àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kó máa wà pẹ̀lú wọn mo kì í káàbọ̀ sí ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹjọ nínú ìgbésẹ̀ tá à ń gbé láti lè bá a lè dá Quran wa kà a dúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run fún ibi tí a bá dé adẹ̀wà tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba tó mú wa débi tá a délé ní kó jọ kó jẹ́ ká ṣe láṣeyọrí kò sí tí èèyàn lè ṣe láyé tó lè sọ pé òun lè ṣe láṣeyọrí àyàfi pẹ̀lú ògo ọlọ́run àwa tọrọ pẹ̀lú ògo ọlọ́run ọlọ́run jẹ́ ká ṣe àṣeyọrí eléyìí wọ́n pé iṣẹ́ tó dára la fẹ́ ṣe kí ó lè ká ìwà nínú ẹni tí yóò jèrè lọ́jọ́ ìwé ní amòlìkìyàmà gbogbo ẹ̀yin olùkọ́ mi gbogbo ẹ̀yin akẹ́kọ̀ọ́ mi mo kí yín tọ̀wọ̀tọ̀wọ̀ mo kí yín ti tọlọ́hun ti tọlọ́hun mo kí yín kí àánú ọlọ́hun ìkẹ́ ọlọ́hun kó máa bá yín ní gbogbo ibi tí ẹ ti darapọ̀ mọ́ mi lóyún ìrọ̀lẹ́ ìní mo wá bí ọlọ́hun pé kí ọlọ́hun kó bá mi fún yín ní ìmọ̀ àti ọgbọ́n àti òye eléyìí tí ọ̀rọ̀ tí a bára wa sọ lónìí ẹ̀kọ́ tí a kọ́ra wa kó lè bá yíra wa kí ọlọ́run kó jọ̀wọ́ kó bá mi ṣe àlékún ìmọ̀ yín kó wá jẹ́ kí eléyìí kó jẹ́ ìbálẹ́jọ́ oríire fún yín ní ayé níbí àti ní ọgbà ìdẹ̀ra àlìjánná allahumma amin a kú ìgbìyànjú látàárọ̀ náà níbo ni a ó ti bẹ̀rẹ̀ lónìí ibo la bẹ̀rẹ̀ lónìí mò ń bọ̀. lè àkùlù mi. بولي وما أملت أيديهم فلا يشكرون سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما قل لهم الليل نزله منه النهار فإذا هم مظلمون وآية لهم الليل نزله منه النهار وإذا هم مظلمون والشمس تجري لمستقر لها كتكبير العزيز العليم والقمر والقمر قدرناه منازل حتى عاد الجند القديم لا الشمس ينبغي لها القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون وكل في ملك يسبحون وآية لهم أنها ذريته بالفلك مشهور وخلقنا لهم من مثله ما يركبون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله mo sọ fún gbogbo ẹ̀yin akẹ́kọ̀ọ́ wa pé tó bá di alamisi tó kàn oṣù every last Thursday of every month kò ní máa sí ilé kéwú ní ọjọ́ yẹn every last Thursday of every month kò ní máa sí ilé kéwú lọ́jọ́ náà ẹ má gbàgbé pé ọjọ́ yẹn ni a máa ń ṣe ètò tí gbogbo yín mọ̀ sí worldwide prayer family feed the needy program léyìí tá a ti máa ń bọ́ àwọn aláìní irú táìmì yìí a máa ṣì wà níbi tá a ti ń ṣe ìfúnni lóúnjẹ yẹn lọ́wọ́ yóò dẹ̀ ti rẹra torí ọ̀pọ̀lọpọ̀ àwọn crowd tí wọ́n máa ń wá sí ibi tí a ti máa ń ṣe ha oúnjẹ fún àwọn èèyàn yẹn now uh, adúpọ̀ lọ́dọ̀ ọlọ́run now ibo la bá iṣẹ́ wa dé lánàá ṣùgbọ́n tó bá di Wednesday tó last a fi ṣe revision gbogbo nǹkan tá a ti kọ́ra wa tó bá ti ń di Wednesday tó kẹ́yìn oṣù wednesday tó bá last nínú oṣù kọ̀ọ̀kan wednesday yẹn la ó máa lò láti fi kọ́ra wa ní eh, àtúngbéyẹ̀wò gbogbo nǹkan tá a ti kọ́ nínú oṣù kan nígbà tá a bẹ̀rẹ̀ a bẹ̀rẹ̀ láti alif èyí tá a bá ibi tá a bá kọ́ dé títí tó fi di the last wednesday of this month wednesday tí ó bá kẹ́yìn oṣù tá a wà yìí a fi ṣe revision a fi revise gbogbo tá a ti kọ́ náà mo lérò pé gbogbo ibi tí a ti ń bá ẹ̀kọ́ yìí tá a ti ń bá bọ̀ ẹ dákun ṣó ti ń yé yín lọ níbi bá a ṣe ń gbé lọ lẹ́sẹẹsẹ ṣó ń yé yín mo fẹ́ rí kẹ́ ẹ dá mi lóhùn o. ṣó ń yé yín dáadáa mo fẹ́ mọ̀ bóyá ṣó ń yé yín níbi tí mo ti ṣe àwọn àlàyé látẹ̀yìnwá ṣó ń yé wa dáadáa náà mo mọ̀ pé fún ẹni tó bá bá wa bẹ̀rẹ̀ àti àwọn tó má lọ wo àwọn fídíò tí mo ní kẹ́ ẹ lọ wò mo sọ fún yín pé ẹ lè rí wa wò ní orí YouTube ẹ bá ti search fún worldwide prayer family lórí YouTube ẹ rí gbogbo àwọn ẹ̀kọ́ tá a ti kọ́ ẹ rí àkọlé tó mo kọ síbẹ̀ pẹ̀lú Yorùbá Quran class you are Quran class in Yorùbá one Quran class in Yorùbá two eléyìí ni ó di Quran class in Yorùbá seven tá a máa post sí orí YouTube wa lẹ́nìí tẹ́ ẹ bá fi lọ nígbà tá a bá fi parí màá ti lọ upload ẹ̀ sórí YouTube ẹ̀yin náà ó lè ní àǹfààní láti wo àwọn ẹ̀kọ́ tí a ti kọ́ látẹ̀yìnwá tẹ́ ẹ bá ti lè lọ wo àwọn ẹ̀kọ́ tá a ti kọ́ látẹ̀yìnwá yẹn yóò ràn yín lọ́wọ́ láti mọ gbogbo nǹkan tí ó yẹ kí ẹ ṣe. náà lánàá a ti bẹ̀rẹ̀ sí ní kó àwọn ọ̀rọ̀ papọ̀ a ti bẹ̀rẹ̀ sí ní dà wọ́n papọ̀ mo lè ṣàlàyé pé eléyìí yóò ti yé yín lónìí a bọ̀ sórí kẹsìrọ̀ ṣùgbọ́n ká tó bọ́ sórí kẹsìrọ̀ a ó kọ́kọ́ ka eléyìí dáadáa a ó kọ́kọ́ ka eléyìí lẹ́ẹ̀kan sí i ẹ má gbàgbé pé mo sọ pé fatia kí n tún ran yín létí lẹ́ẹ̀kan sí i fatia ní kẹsìrọ̀ ní dómọ̀ ní sukun ní fatiatein kasratain domatain ṣádàní mádàní mo sọ fún yín pé fatia yóò máa dún a kẹsìrọ yóò máa dún i dómọ yóò máa dún u sukun yóò máa dún o fatiatain yóò máa dún an kẹsìrọtain yóò máa dún in domatain yóò máa dún un ṣádà a máa fi dọ́bù ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ẹyọ kan á fi sọ di méjì ó ti yé ibẹ̀ eléyìí á fi máa ń fa ọ̀rọ̀ gùn sókè ìyẹn mọ́dà ó nìyẹn ó nìyẹn ẹ má gbàgbé pé mo sọ fún yín lánàá pé eléyìí orí rẹ̀ la wà yìí òun náà ní fatia tó bá ti wà lórí ọ̀rọ̀ a a a a a ni wọ́n máa dún náà. Naam. mo ṣàlàyé nígbà tí a kọ́kọ́ kóra wa ní alif dé orí yá ò lánàá alif fatia a dé orí yá òní mo wá sọ fún wa pé tí n bá sọ pé alif fatia a a ti wa ní alif dé orí yá fatia yá lánàá òní alif fatia a. با فاتيا با تا فاتيا تا سا فاتيا سا جيم فاتيا جا حاء فاتيا حاء خاء فاتيا خاء دال فاتيا دال ذال فاتيا ذال را فاتيا را زعيم فاتيا زاء سين فاتيا سا shin fatiha sha sod fatiha so dod fatiha do to fatiha to zo fatiha zo ain fatiha a gain fatiha ga fa fatiha fa of fatiha of kaf fatiha kaf lam fatiha lam mim fatiha ma nun fatiha na waw fatiha wa haw fatiha ha yaw fatiha ya naam o eléyìí ni n tí a kọ́kọ́ lánàá àkàdé yá ẹ jẹ́ ká jọ kà papọ̀ alif fatia a ba fatia ba ta fatia ta sa fatia sa jim fatia ja how fatia ha kha fatia kha dal fatia da zal. fatiha za ra fatiha ra za'in fatiha za sin fatiha sa shin fatiha sha sod fatiha so dod fatiha do to fatiha to zo fatiha zo ain fatia a gain fatia ga fowl fatia fa cough fatia ko kaf fatia ka lam fatia la mim fatia ma nun fatia na waw fatia wa How, fatia ha yao fatia ya nam mo wá sọ fún yín pé nígbà tí ẹ ń spẹ́ẹ̀lì ẹ̀ lọ́wọ́ ẹ sọ pé alif fatia a kí ni nǹkan tó jáde lẹ́nu yín kàn yìí nígbà tí ẹ ń spẹ́ẹ̀lì ẹ̀ lọ́wọ́ a bá fatia ba. kí ló jáde ń bẹ̀ bá ẹ máa ronú sí bí àwọn in kàn yẹn ṣe bó ṣe sound bá fatia ba ẹ wá ní ẹ wá ní pé bá no bá ẹ má gbàgbé pé mo pè ní short vowel àwọn vowel kéékèèké fatia kẹsọrọ doma sukun ẹ má gbàgbé pé short vowel ni wọn now alif fatia a a now ẹ wá ní ká parẹ́ ká bọ́ sí orí ilé a ti ka gbogbo ilé lánàá kò tún yẹ ká tún máa tún dààmú ara wa mọ́ lẹ́nu ṣùgbọ́n mo fẹ́ kó yé yín dáadáa ni torí pé um, kò sí bóyá pé kò tiẹ̀ níyé yín àyàfi tẹ́ ẹ̀ bá lọ wo àwọn ẹ̀kọ́ tá a ti kọ́ra wa tẹ́lẹ̀ ẹ rí wípé a tún ti fún wa lọ́pọ̀tunity sí yìí o kò sẹ́ skills fún ẹnìkankan wa mọ́ o wípé mi ìdàwọ́ mọ ẹ̀kọ́ tẹ́ ẹ kọ́ lánàá o gbogbo ẹ̀ wà lórí Facebook ń bẹ̀ yẹn o gbogbo ẹ̀ wà lórí insta ẹ̀ lórí kíní o kìí ṣe pé lọ sanwó síbẹ̀ o ẹ lọ wò lọ́fẹ̀ẹ́ ni o ẹ masha Allah now alif fatia a kí ni ó fún wa a alif fatia a again kí ni ó tún fún wa a eléyìí kan a yóò á jẹ́ kí ni a a a a a a ẹ ní pè ní a a a tẹ́ ẹ bá ti pè ní a a a ẹ ti pè ní nǹkan mi nìyẹn a a a ẹ mọ̀ pé mo pè ní short vowel. Ah ah ah, Ah ah ah, ah ah ah. ẹgbẹ́ ọbẹ̀ yẹn bá fàtì àbá bá fàtì àbá bá fàtì àbá bá bàbà bá bàbà bá bàbà bá bàbà tá fàtì àtá tá fàtì àtá tá fàtì àtá tá tàtà kí ni a pè é tá tàtà. Ta, ta, ta safatiya sa safatiya sa safatiya sa sa sa sa kó lè bá a tún clear dáadáa sí wa ẹ jẹ́ ká máa kọ́ báyìí. ṣe báyìí alif fatia a ẹ̀rí pé mò ń kọ́ kó tóbi alif fatia a alif fatia a kí ni ó jẹ́ àbá kí leléyìí o bá bá bà ṣó ti yé wa mo fẹ́ bèrè ṣó ń yé wa bí mo ṣe ń ṣe yẹn ṣó ń yé wa bí mo ti ń kọ́ wa yìí náà ṣe ti rí báyìí torí àkókò wa. tá a fàtì àtà tá a fàtì àtà tá a fàtì àtà kí ni ó jẹ́ tá tá tá. kí n tó máa kọ́ ẹ̀yin gan tètè máa kọ́ sílẹ̀ kí n wá mọ̀ pé yes ẹ̀ ń bá mi ká lọ tátàtà náà ẹ jẹ́ ká ra pa kínní orí rẹ á wà á fi ọmọ ẹyọ kan sí lókè báyìí a nílò láti parẹ́ mọ́ náà sáfàtì àṣà sáfàtì àṣà sáfàtì àṣà kí ló máa fún wa o. ó jẹ́ kí ni o fa fa fa sa sa sa masha allah naam ẹ tún jábọ́ sí mi. jim fatiha jaa jim fati aja, jim fati aja. kí ni ó jẹ́ o já já já ẹ tètè máa kọ́ tó bá next naam já já já àbẹ́yìí tẹ́ ẹ bá tiẹ̀ mọ gbogbo yòókù tó kù ẹ ti mọ̀ pé lẹ́yìn gym okù hab ẹ sì ṣe máa kó gba àwọn yòókù sílẹ̀ kí n máa rí lórí comment kí n mọ̀ pé lóòótọ́ ẹ̀yin náà mọ̀ ọ́n náà ká má bàa máa waste time ara wa lórí ntànkọ́ ha ha fàtìyà ha ha fàtìyà ha ha fàtìyà ha kí ni ó jẹ́ o ha ha ha ṣáàtì rí báyìí ha ha ha ha ha ha náà ẹ jẹ́ kí akọ̀rọ̀ apá àmì orí bíbá rẹ̀ á wá fi kíní sí àwọn ilé náà lẹ́yìn ẹ tó rí báyìí ha fàtì ข้าฟาตาข้าข้าฟาตาข้าข้าข้าข้าข้าข้าข้าข้าฟาตาข้าฟาตาข้าข้าฟาตาข้าข้าข้าข้าน نعم شاطر باي أجاب ر าสุริดาน mò ń mọ̀ọ́mọ̀ kọ́ sódà kí ó lè ká lè bá a rí dáadáa dal fatia dal dal fatia dal dal fatia dal dal fatia dal dal fatia dal it will be what dal fatia da not dal fatia da yo dal fatia da da yóò fún wa ní kíni da. da da da da da da da da da da da da nah masya Allah okuzal anam eléyìí wà fún wa ní kíni zá zá zá dha zá zá zá zá zá zá zá zá zá òun ò kí ń ṣe da o zá zá zá naam zá zá zá ẹ káàbọ̀ sórí ètò kan. ọ̀rọ̀ ọ̀ fàtì àrọ̀ ọ̀. ọ̀rọ̀ fàtì àrọ̀ ọ̀ ọ̀rọ̀ fàtì àrọ̀ ọ̀ rọ̀ rọ̀ rọ̀ ẹ máa wò wípé a máa ń kọ. àwò pé ó ló yẹ ká kọ ni ṣe ninu nínú Arabic letter kò sí o ń bẹ ó na fi replace ó ẹ náà fi replace ó ìdí tẹ́ fi pele ní rọọ rọ rọ fatia rọ pe rọọ wípé tá a bá fẹ́ sọ Rabbana àwọn ẹlòmíì ó wà pè ní ra kìí ṣe ra o kìí ṣe rábà náà kìí ṣe rábà náà ẹ tá a bá fẹ́ pè é a ní Rabbana àtìnà Rabbana Rabbi rọ́bù aláwù rọ́bà aláwù rọ́bì ni kìí ṣe rá náà masha allah rọ rọ rọ ṣó ti yé wa báyẹn náà ẹ jẹ́ ká wá fọmọ sí eré lórí zain zain zain fatia za za za za zain fatia za zain fatia za zain fatia za za za za naam ẹja bọ sórí sin sin sin sa no sa sa sa sin fatiha sa sa sin fatiha sa sa sin fatiha sa sa sa sa saa naam àti ilé ilé báyìí ó ti yé wa ó oh, ó yẹ kí n pa ilé rẹ kí n kàn fi ọmọ sí i lásán yìí. shin fati asha naam ẹ̀ka pẹ̀lú náà rẹ̀ títẹ́lẹ̀ ní sa eléyìí ní ṣá ṣá ṣá ṣá. Shin Fatiha Shah, Shin Fatiha Shah, Shin Fatiha Shah. sha sha. Shah. àtẹ̀rí bẹ́ẹ̀ náà. Sad Fatiha sọ sọ sọ. sọ́ọ̀sọ̀ọ̀sọ̀ sọ́ọ̀sọ̀ọ̀sọ̀ ẹ̀rí pé ó yẹ ká kọ ó síbẹ̀ ni now but a change it sí a sọ́ọ̀sọ̀ọ̀sọ̀ ìgbà kan fẹ́ kọ. rọ rọ rọ sọ sọ sọ nan oku dọd dọ dọ dọ door door door dot fatiha door dot fatiha door door dot fatiha door door door door ya masha allah. naam okun tọ́ رجع بصري دعين dhaifati adha dhaifati adha naam mashaallah okufa fa fatia fa fa fatia fa fa fatia fa fa fa fa fa fa fa fa fa fa naam ẹ jẹ́ ká bọ́ sórí cough ẹ pé bá a ṣe kọ fa ó yàtọ̀ sí bá a ṣe máa ń kọ cough ṣáàtì máa ń kọ kọ. قاء قاء قاء قاء قاء قاء قاء قاء قاء قاء قاء قاء نعم شاطر باي yòókù tó kù mo fẹ́ fi fún yín ní assignment àná mo fẹ́ fi fún yín ní ṣẹ́lì ìsìn yìí ẹ̀kọ́ ìyókù lẹ́yìn cough òní calf àbí ok ó yá ẹ̀kọ́ ìyókù dé yá o ẹ̀kọ́ ìyókù dé yá o. Oh, القصور إلا رحمة منا ومتاعا إلهي وإذا قيل لهم ما بين أيديكم وما خلفكم لعلكم تهرمون وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا الله فنطعم من لا يشاء الله قال الذي يبصرون ولا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون ونفخ بالصور فإذا هم من الأجداث إلى ربهم ينزلون قالوا يا أنبأتنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون إن كانت إلا صيلة واحدة فإذا هم جميع لدينا مهدرون فاليوم لا تظلم نفس شيئا تجزون إلا ما كنتم تعملون إنا خلاف الجنة اليوم في شغل فاكهون هم وأزواجهم في ديار على الأرائك متكئون سلام كلا من رب رحيم سلام كلا من رب رحيم ṣé a ti kọ́ tán náà ẹ jẹ́ ká tẹ̀síwájú a ti kọ́ lórí káf ẹ jẹ́ ń wo àwa tá a kọ́ ókè alájà rukaya àwọn kọ́ ń tiwọn. naam lam ló kà báyìí lam lam lam lam fati ala lam fati ala lam fati ala yóò jẹ la la la la la la. la. lẹ́yìn lam míìmù ló kàn. min fatiama min fatiama min fatiama ma ma ma ma ma ma lẹ́yìn mím ló kàn nun. nun fatiana non fatiana nun fatiana yóò jẹ́ kí ni o na na na kò ní jẹ́ nùnùnù tó bá ti jẹ́ nùnùnù ó ti di dómọ̀ nìyẹn a jẹ́ pé dómọ̀ nìyẹn nùdómọ̀ nù we give you what? no no no but ẹ rántí pé a ní fatia ọmọ jẹ dọ́mọ̀ tẹ́ ẹ pè yẹn ẹni kí wọ́n sọ pé u u ni u yóò mọ̀ jẹ́ nùdọ́mọ̀ nù ṣẹ́sìdì bẹ́ẹ̀ nun fatia na na na na lẹ́yìn nun ló kan wáá. Wow. wá wá wà wá wá wà ẹ ní pè ní wá wá wà o wá wá wà. wá wá wà. lẹ́yìn ìgbà yẹn ló kan kí ni how ha ha ha so yóò jẹ́ kí ni ha ha ha ha ha ha náà masha allah lẹ́yìn ìgbà yẹn ló wá kọ kí ni yáa. yá yá yá yá yá náà ṣe rí i pé ó rọrùn báyẹn fún wa pẹ̀lú gbogbo àwọn nǹkan tá a ti ṣe láti àárọ̀ náà.

كإسرائيل باء كسر بي تاء كسر تي ثاء كسر في جيم كسر جي حاء كسر حي خلق كسر دال كسر الدي ذال كسر الذي را كسر ري زعين كسر الزي سين كسر السي شين كسر الشي kẹsìrọ C, dot kẹsìrọ D, tọ́ kẹsìrọ T, zọ́ kẹsìrọ Z, àìn kẹsìrọ E, gọ̀ìn kẹsìrọ B. فوق صفي قف كسر طي لم قصر لي ميم قصر مي نون قصر ني واو قصر وي هاو قصر هي ياو قصر يي ṣé àti rí bẹ́ẹ̀ yẹn ẹ ti ká kọ sílẹ̀ ẹ rí i pé kò kò le rárá ṣùgbọ́n exam iṣẹ́ àmúrelé tí mo fẹ́ fún yín lọ sílé ó ní wípé ẹ ó lọ ẹ jẹ́ kí n kọ díẹ̀ fún yín bẹ́ẹ̀. jẹ́ kí n kọ díẹ̀ fún yín bẹ́ẹ̀. eléyìí ti yé wa àbí mi ò fẹ́ ká rush ara wa mi ò fẹ́ ká rush ara wa tọ̀. ó ní alif kẹsìrọ e bá kẹsìrọ b tá kẹsìrọ t sá kẹsìrọ c jim kẹsìrọ g ha kẹsìrọ h ha kẹsìrọ p dal kẹsìrọ d zal kẹsìrọ z rọ kẹsìrọ r zain kẹsàn z sin kẹsàn c shin kẹsàn she sọt kẹsàn c dọt kẹsàn d tọ kẹsàn t zọ kẹsàn z ayin kẹsàn i gọyin kẹsàn wi fọ kẹsàn fi kọf kẹsàn p lam kẹsàn li mim kẹsàn mi num kẹsàn ni waw kẹsàn wi haw kẹsàn hi yaw kẹsàn yi ṣó yé wa bẹ́ẹ̀ á wà á parẹ́ báyìí á parẹ́ kò ju pé kẹkàn kọ alif látòkè délẹ̀ kẹ wá fi kẹsùrọ̀ sí ọ̀dà rẹ̀ òun náà ni kì í ṣe nǹkan tó le ṣùgbọ́n iṣẹ́ tí mo fẹ́ fún yín ẹ máa complete ẹ̀ lọ́la eléyìí tẹ́ máa complete lọ́la. Naam ẹ má gbàgbé pé ẹ lè lọ wo gbogbo àwọn classes tá a ti ṣe sẹ́yìn lórí YouTube ẹ search fún worldwide prayer family ẹ rí gbogbo àwọn activities wa níbẹ̀ now ẹ rí class one class two Yorùbá Quran class one Yorùbá Quran class two three four five six eléyìí ló máa fi jẹ́ ẹlẹ́ẹ̀keje seven so ẹ lọ wò ó mẹ́ẹ̀ kẹ́yìn náà tuntun wò ó tún wà lórí péèjì wa lórí Facebook World Wide Prayer Family ṣùgbọ́n kẹ́lẹ́ bá tètè rí gbogbo tẹ́ ẹ fẹ́ ẹ bọ́ sórí YouTube ẹ subscribe sórí channels yẹn anytime tá a bá ti post anything ẹ lè tètè lọ máa rí i ẹ rí kinní kan bí aago báyìí ẹ rí kinní kan bí subscribe ẹ click lórí ẹ ẹ click lórí aago yẹn náà kó lè bá a máa fún yín notification ní gbogbo ìgbà now iṣẹ́ tí mo fẹ́ fún yín lọ lẹ́nìí now alif kẹsìrọ̀ e alif kẹsìrọ̀ e alif kẹsọrọ e kí ló máa fún wa yóò jẹ́ kí ni e e e ṣàpè ti fati àlẹ́kọ̀ọ́ òun jẹ́ a a a a a a eléyìí máa jẹ́ e e e naam bá kẹsọ̀rọ̀ bíi bá kẹsọ̀rọ̀ bíi bá kẹsọ̀rọ̀ bíi kí ló máa fún wa o bíi. B B Nam, nam. tá kẹsọrọ tí òun ò fún wa ní kíni tí tí tí tí tí tí the last one tí màá fún yín ẹ lọ wá yòókù wa lọ́la sáàkẹsọ̀rọ̀ fíì sáàkẹsọ̀rọ̀ fíì sáàkẹsọ̀rọ̀ fíì yóò jẹ́ kí ni fi thi thi thi fi fi fi tó bá wá di ọ̀la. assignment mo fún yín ni pé ẹ wá ó látòrí jim how títí dórí yao ẹ máa kọ àwọn masha allah so ẹ jẹ́ kí a make sure pé àwa tá a bá late dé ẹ jẹ́ ká lọ wo àwọn class náà ah, ibi ni a máa fi àdàgbà. Ah, ẹ̀kọ́ wa tòní láti fi rọ̀ lágbára ọlọ́run ọlọ́run jọ má sọ pé òkú ló ń sọ̀rọ̀ fi iṣọ́ rẹ àti ààbò rẹ kó o tó fi iṣọ́ wa tó bá di ọ̀la lágbára ọlọ́run a ó tún pàdé láyọ̀ àti àlàáfíà insha allah bí yorùbá tó lọ ọlọ́run jọ wá fi iṣọ́ rẹ wa a dúpẹ́ fún àánú ẹ lórí wa a dúpẹ́ fún ìkẹ́ ẹ lórí wa mo fà àkókò yìí dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn akẹ́kọ̀ọ́ wa ẹ jọ ẹ jẹ́ kí o gbà wá tí a bá dàbí ẹni wípé a kì í wo program live mo fẹ́ kí ẹ máa call mi kẹ́ẹ̀dẹ̀ máa sọ fún mi pé yes à ń bá kíláàsì lọ o mo fẹ́ mọ̀ bóyá ṣé lódodo lẹ̀ ń bá àwọn classes wa lọ àbí ẹ ò bá lọ kó má jẹ́ pé àwọn máa sọ pera wa lẹ́yìn pé mi torí mo mọyé èèyàn tó sọ pé àwọn rẹ́gísítà fún kíláàsì yìí mo sì wá rí iye àwọn èèyàn tí ọdún kò jẹ mí lójú náà <laughs> ṣùgbọ́n ẹ̀yin tó bá jẹ́ pé Eh, ẹ̀yin náà rẹ́gísítà fún kíláàsì yìí ẹ make sure wípé ẹ get in touch pẹ̀lú mi kẹ́ẹ̀dẹ̀ fi hàn mí pé lóòótọ́ ẹ̀ ń bá mi lọ mo fẹ́ rí i pé yes mo fẹ́ kí n máa rí assignment yín náà mo fẹ́ rí kí n máa rí gbogbo nǹkan tẹ̀yin náà ń kọ sílẹ̀ láìpẹ́ yìí màá háàdì ẹ̀yin kan ẹ̀yin tẹ́ ẹ bá jọmọ ilé kí wa ní òdodo màá háàdì yín mọ́ orí whatsapp number kan orí whatsapp number yẹn ni a ó ti máa tún máa kọ́ra wa láwọn ẹ̀kọ́ mìíràn ẹ̀hẹ́n so eh, tí a bá rẹ̀ ti fi whatsapp number yẹn sílẹ̀ ẹnìkan kò ní post nǹkankan síbẹ̀ lẹ́yìn ilé kéwú tá a máa ń ṣe ń bẹ̀ kódà mo lè ṣe débi pé ẹnìkan kò ní lè post nǹkankan síbẹ̀ àyàfi mi nìkan torí ńgbà tá a bá yá nìsín á ní káwọn ẹ̀ máa post ni wọ́n máa bá máa post eh, àwọn nǹkan tí ò yẹ ká máa post síbẹ̀ so but ọlọ́run yóò fún wa ṣe so ẹ̀yin tí ẹ bá late dé ẹ lọ gbogbo àwọn ẹ̀kọ́ wa ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ ṣẹ̀ join wa lénìí a ti ṣe class one class two class three class four class five class six eléyìí ló jẹ́ class seven kẹ́yìn náà lè catch up ìtẹ́ ẹ lè catch up ní so ẹ practice ẹ nínú ilé ẹ jẹ́ káwọn ọmọ yín náà máa wò ó a lọ post tí n bá ti kúrò níbà yín sìn máa lọ post ẹ lè sórí YouTube a upload ẹ sórí YouTube ń sìn ẹ tún rí kà ẹ tún rí wò ọlọ́run yóò fún wa ṣe mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín fún ìfẹ́ lágbára ọlọ́run assignment tí mo fún yín látòrí gene àti kọ́ra wa ní alif kẹsàn-án yìí alif kẹsàn-án alif kódì jẹ́ eee e e. bá kẹsàn-án bíi bá kẹsàn-án bíi bá kẹsàn-án bíi bbb tá kẹsàn-án tí tá kẹsàn-án tí tá kẹsàn tí ttt tá kẹsàn tí tá kẹsàn tí tá kẹsàn tí fífífì náà títí dórí yá ẹ̀yin lẹ́wàá kọ́ látòrí gene dórí yá lẹ́kọ̀ọ́ fún mi ní assignment lọ́la the first thing tí mo fẹ́ rí lọ́la òun ni assignment yẹn kẹ́ ẹ ti kọ́ pamọ́ síbi kan ẹ kàn copy rẹ̀ ẹ dẹ̀ post ẹ̀ sórí program ni lọ́la ẹ bá ti wá kọ́ bẹ́ẹ̀ ẹ wá fi kọ́má kọ́má kọ́má sí i masha àánú ọlọ́run kò ní fi wá sílẹ̀ mú kí wá pé asalaamualeykum wa rahmatulah wa barakatuhu. وامتاز اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني ألا إنه لكم مبين مستقيم ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تاكلون ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تاكلون إلى النهر يوما ما كنتم تكفرون